والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقتك كما كيسي أن جاولا وبركاته نباتي أن جسالي ولا جاولا kó tó di pa lọ sí sọláàtì magrib nígbà tá a sínú sísàkíyèsí eléyìí ó fún wa láǹfààní àtijọ́ já sí wípé ní ti sáàrì nígbà tá a wá sàṣùbà àṣùbà wa lálàáfíà àti ti já wípé bàtà lérò pa fẹ́ bẹ̀rẹ̀ sùyàmù gàlà ti jà kí ni ìtumọ̀ àgbàtà lérò pa fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lájà náà ní pẹ́ẹ́rẹ́ pé oúnjẹ kan tó jẹ káyìn oúnjẹ kan tí àádùn rẹ̀ kú lẹ́nu rẹ̀ ni ọ̀fọ̀ọ̀fọ̀ọ̀fọ̀ ọyọ́nu títí òkú ọ̀ pẹ̀lú sí wá ṣe àṣùbà ó sì ń dátọ́ mi ó ti dátọ́ àádùn yẹn mi mọ́tọ́tọ́ dá mi ó túmọ̀ sí pé gbà tó lérò pọ̀ fẹ́ bẹ̀rẹ̀ sùyà iná ló ti jà tó ká kíyè sára ẹlòmíín bẹ́ẹ̀ tó pé nǹkan tó mú káyìn yóò máa dùn yín ní ọ̀nà fúnra ẹni gbogbo ìgbà tí ó bá lóun dá tọ́ mi tó ń ta dùn kan tí ó mú káyọ̀ ní ọmọ dá mi eléyìí léwu fún sùyàmù wa ó sì tún léwu fásùbàtà láfẹsẹ bákan náà ti sọlátul Maghrib nígbà tá a bá sínú ẹka kíyè sára bẹ̀bí inú ọ̀nà lẹ̀sìn sẹ́ka fi sínú ṣùgbọ́n dábí inú tẹ rí yẹn tí yẹn bá jẹ́ adùn rẹ̀ kì í lọ bọ̀rọ̀bọ̀rọ̀ lẹ́nu àyàfi tó bá pé lẹ́yìn rẹ̀ yẹn tó jẹ nǹkan kan eléyìí tó ṣe é pé ó lágbára láti pé ńgbà téèyàn ń rún jẹ ó bá yàn kó gbogbo dẹ́bínù tó ṣe é ṣe pé kó ti lẹ̀ mọ́ agbọn abìkan nínú àwọn eyín wa tó bá kó gbogbo ẹ̀ jáde lọ́nà tó ṣe pé ńgbà tó bá jẹun tó ta fún mi yọnu àní gbọ́ dẹ́bínù kankan adùn rẹ̀ lẹ́nu wa má tó bí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ dẹ́bìnú ọ̀gbọ́dọ̀ lọ sí sọ̀látùl magrib bẹ́ẹ̀ àfi kọ́ yọnu dáadáa tòrọ adùn dẹ́bìnú máa ń sẹ́kù lẹ́nu kódà apá kan nínú rẹ̀ lè gan mọ́yàn láàrin eyín àbí lókè eyín tó wá jẹ́ pé bọ́ǹsẹ̀nsẹ̀ sọ̀lát iná ní ń dùn mọ́ iná ló ń gbé tọ́ rẹ̀ mi eléyìí tó túmọ̀ sí pé èèyàn ní ní sọ̀látùl magrib ẹ̀yin máa yẹ sọ̀látùl magrib bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tí ọ̀jẹ́ sọ̀láàtì magrib torí pé ó ń ṣe sọ̀láàtì oúnjẹ dẹ́bìnù ní túmọ̀ rẹ̀ torí ẹ̀ ká kíyèsí ara olúwa ẹlẹ́dàá kò fi wá sí kòǹgẹ́. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.